وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أيها المسلمون كل طاعة وعبادة سواء كانت عمرة أو حج أو صيام أو صلاة أو صدقة أي عمل صالح لابد من وقفات وتعملات بعد هذه الدعاء لنسأل أنفسنا هل هل نحن من المقبولين أم من المحرومين هل نحن من الفائزين أم من الخاسرين أولا إن العمل الصالح ليكون مقبولا لابد أن يكون خالصا وصوابا خالصا لا يشبه رياء أو صمع أو ليقال وكذلك لابد أن يكون العمل صالحا على وفق ما دل عليه كتاب الله وسنة محمد صلى الله عليه وسلم وقد جمع الله المعنيين في قوله فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ولهذا في الحديث من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه من حديث أبو هريرة فلا بد من اختلاف ولا بد من موافقة الشرع الله ثانيا أيها المسلمون من أعانكم على الصيام والقيام إنه هو الله فلو وكلكم الله إلى أنفسكم لهالكتم فالشيطان مسلط عليكم كل لحظة يتمنى أن يذلكم ويبويكم ولكن الله أصر منه عباده المخلصين إن عبادي ليس عليك ليس لك عليه من سلطان فقال تعالى إن عبادي ليس لك عليهم سلطان الله جل جلاله يقول لنبيه صلى الله عليه وسلم ولولا أن ثبتناك لقد قلت تركن إليهم شيئا قليلا إذا لأهدقناك ضيف الحياة وضيف الممات إذا إذا وفقت الله إذا وفقت لعمل صالح فعلا يا عبد الله أن هذا فضل من الله عليك وكرمه من الله عليه وكم وكم ضل أقوام وزادت قلوب أقوام ما وفقهم الله للصواب والله يقول لنبيه ولولا فضل الله عليك ورحمة لهمت طائفة منهم أن يضلوك وما يضلون إلى أنفسهم وما يضرونك من شيء وكذلك لا شك يردد هتاب علي بن ابي طالب رضي الله عنه يقول ليس شعري من المقبول فنعنيه ومن محروم فنعزيه وبعد كل طاعة نردد أيضا قول ابن مسعود رضي الله عنه أيها المقبول هنيئا لك أيها المردود جبر الله مصيبتك ولذلك كان الصحابة فكان الصحابة الكرام يدعون الله سنة يدعون ستة عشر بقبول رمضان منهم وكذلك يدعون الله قبل رمضان بستة أشهر أن يبلغهم وهم حارسون أحرص الناس لقبول عبادته لقد قال علي رضي الله عنه لا تهتموا لقلة العمل واهتموا لقبول ألم تسمعوا قول الله تعالى إنما يتقبل الله من المتقين نسأل الله جل وعلا أن يجعلنا منهم آه لن يدوك فون الله أن يدوك ìtọrọ ìkẹ́jẹ fún àníbà Muhammad sallallahu alayhi wa sallam àmì ọlọ́ọ̀bà máa kó bá wa kẹ́ ànẹ́bì kó bá wa kẹ́ àwọn sàábì rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n ti lọ pẹ̀lú dáadáa àtàwọn tó ti máa tẹ̀lé wọn ti díjọ́ gbé náà kíá àmì ọlọ́ọ̀bà máa kó hàn yàn tààdà kó ká hàn fún ẹni tó tẹ̀lé wọn tààdà tó ń ti ọlọ́ọ̀bà ẹ ma ká gbogbo ìtẹ̀lẹ́tọ̀ Ọlọ́run gbogbo ìjọsìn ọjẹ́ umúrọ́ ni ọjẹ́ ájì ni ọjẹ́ àwẹ̀ ni ọjẹ́ ìrun ni ọjẹ́ sàárà ni gbogbo tí ó lóore ọ̀ràn èèyàn ni ká sí lẹ́yìn ìgbà bá ti tán lọ́wọ́ ẹ̀mí ara wa tá à ń bẹ nínú ẹni tọ́lọ̀ ń gba tá a ṣe yìí fún àbàṣì nínú ẹ̀ tọ́lọ̀ ń gbà á tọkọ́lẹ̀ ìgbé ń sẹ̀sán ẹ̀ láyé nítòsán tó bá dálì kìyàmà ká béèrè ìgbé tọ́lọ̀ ń gbà á àti ń bẹ nínú ilé líle yẹn abọ́lọ́wọ̀n ọ̀gbà à ń bẹ nínú ẹni tó ṣe rí burúkú abiyọ́lọ́ba Allah subhanahu wa ta'ala èyí tá a gbà tán láwẹ̀ yìí kọ́lọ́ba kọ́ gba níjọ́sìn fún wa gbogbo èyí tá a ti ń gbà kọlọ́nkọ́ gba ìjọsìn fún wa èyí tábà tún máa gbà lérí ayé yìí kọlọ́nkọ́ gba ìjọsìn fún wa gbogbo ìgbà tábà lọ bọ́lọ́n kọlọ́ba kọ́ káwa fún mi kọlọ́ba bá fún àtàlà yọnu sí. àkọ́kọ́ ìbádọ́lá ẹ̀rú sí ọlọ́run ẹ jẹ́ ká lọ mà nípa pé iṣẹ́ olóore kó tó lè ní tẹ́wọ́gbà ọ̀ràn yẹn ní kéèyàn ṣe nítorí tọ́lọ́run kó dẹ̀ ṣe é kọ́ bá ìlànà tọ́lọ́run bàbá mu òun ni pé ìjọsìn téèyàn fẹ́ ṣe kò gbọ́dọ̀ sí kárí mi bẹ́ẹ̀ kí wọ́n lè bá kòkìkí mi kí wọ́n lè bá yìn mí kí wọ́n lè bá sọ báyìí kí wọ́n lè bá sọ báyìí káyé lè gbọ́ kórùn ó lè mà kí ẹsẹ̀ torí ń tà á máa fi ń ṣèjọ kókò mi ọmọ parẹ́ nínú ìlú yìí wípé mi náà jẹ́ báyìí èmi náà sin náà bá ẹni rẹ ni mí wọ́n ní kí ẹsẹ̀ ń tà á máa torí ẹ̀sìn náà bá nìyẹn. naam ọgbọ́dọ̀ jẹ́ pípé èèyàn ṣe ní tuntun náà ọba bákan náà ọgbọ́dọ̀ ṣe déédéé ìlànà àti níta nàbì tó ìlànà tiẹ̀ tó fi ṣàlàyé Al-Qur'ani kẹ́lẹ́ eléyìí ni ìtumọ̀ ẹ̀ ń bẹ nínú ọlọ́run ọba èyí tó sọ fún wa nígbẹ̀yìn sọ́ọ̀tù wípé ẹni tó bá gbèrò fóun fẹ́ pàdé ọlọ́run ọba dáadáa òun fẹ́ pàdé ọlọ́wọ́ bá àwọn lẹ́ni tọ́lọ́ba Allah subhanahu wa ta'ala ló ti yọnu sí falya'mal 'amalan salihan kó ṣiṣẹ́ rẹ̀ ni o wala yushrik bi ibadati rabbihi ahada kọ́mọ́ fi ẹni bọ́dì kẹgbẹ́ ni ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala níbi ìjọsìn rẹ̀ ẹ̀rí gbàtà níbi náà ń sàlàyé nípa ẹ̀sán tí ń bẹ fún Ramadan ó ní man qama aw man tó gbà ìmánà ó gbà pẹ̀lú gbàgbọ́ wà á ti sábà ó tún wá torí ọlọ́run gbà kò gbà nítorí kí wọ́n lè bá àpè láláwẹ̀ kò gbà nítorí kí wọ́n lè bá àpè lẹ́ni ọlọ́run kò gbà nítorí pé ayé náà ń gbà kò gbà nítorí pé kò ní ro jẹjẹ ọgbà nítorí pé kọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kò lè gbà níjọ́sìn fún un gbogbo lahu ma taqaddama min dhanbihi àlejò Muhammad sallallahu alaihi wasallam ó ní wọ́n forí ẹ̀ṣẹ̀ tó ti tẹ̀síwájú òkè jẹ́ bákan náà iná ẹ̀nu tún sọ wípé màǹkọ́ ọmọlẹ́ ìlàtà kọ́dọ̀ ìmánà wà àtìsá dẹ̀ ìtumọ̀ ìmánà ó gbà nítorí ìgbàgbọ́ àti nígbà tó fi ń gbà lọ́wọ́ onígbàgbọ́ wà àtìsá dẹ̀ ó tún torí ọlọ́run ọba gbàwẹ̀ náà tó ń túmọ̀ sí pé níta parí yìí ó níbi kéèyàn ó ṣe ètò ìtọ́lọ́run ọba àlàyé dẹ̀ gbáwájú ó tún sálà ọgbáwájú síwájú kúrò mọ́tò ọlọ́run tó dé àti nínú rọ̀mọ́gọ́ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ìwọ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin àà tàlẹ́ntọ́ ràn yín lọ́wọ́ tẹ̀sí rí àwẹ̀ náà gbà tàlẹ́ntọ́ ràn yín lọ́wọ́ tẹ̀sí rí bí ń dìde lóru tàlẹ́ntọ́ ràn yín lọ́wọ́ tẹ̀sí rí bí ń sàṣàrù bẹ́ẹ̀ tọ́ba yọpọ̀ lọ́ba da yín dára yín ni ìpè dáṣe nǹkan tí ò bá ṣẹlẹ̀ ni pé òǹkàdúgbò bá parun ni torí pé gbogbo ìṣẹ́jú ìṣẹ́jú gbogbo second second gbogbo kádìdú káyà kó tó tó gbà yẹn tó kéré sí gbà yẹn lèṣu ti ń ronú pé bóòlù òun ti fẹ́ sọ ẹnì kọ̀ọ̀kan nù ìwọ tó wá mórí bọ́ kú lọ́wọ́ èṣù tẹ́sù òlù ẹ́ ipe kò má gbà á tẹ́sù òlù ẹ́ kó da wàhálà àti ọlágbada kó da sí rẹ nínú ẹ̀mí kó fẹ̀mí kéré ẹ̀ kó ẹ̀ gbà á èso orí ọlò òun níbi dìde lóru èso orí ọlò òun o kunu ẹrú rẹ̀ èyí tọ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala fọ̀ mọ́ jẹ́bọ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala ti sọ nínú sọ́dún Hujurat ó ń sọ fún wẹ́sùn ni wípé a inna ibadi laysa laka alayhim sultan kò sí agbára kan fún wẹ́sùn lórí àwọn ẹrú sí ìyàn lọ́wọ́ pa tọ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala kó fa àánà tinú wọn. bákan náà títóbi ọlọ́wọ́ ọba náà òun lọ sọ fún ànábì rẹ̀ wípé wàláwùlẹ̀ àà tí ìbájọ pa wà lámúre ànábì dúró lẹ́tẹ̀rìkanu ilayhim shay'an qalila díẹ̀ ló kù kí wọn náà lọ délé rí burúkú allahu akbar kọlọba allah subhanahu wa ta'ala kọmọjà darapọ̀ máa ti ń ṣèrànù ọlọ́ni ìzẹ́n tó bá yẹ kó wà níbi bá lọ darapọ̀ máa ti ń ṣèrànù ni ẹ́n la àgbàkìnáàkà dhi'fa al-hayati wa dhi'fa al-mamat. a ìrẹ́ ànẹ́bì ó jẹ dọ́bù yàrá yìí tún jẹ dọ́bù yàrá kìyàmù Allahu akbar nítorí sọ fún ànábì rẹ̀ nìyẹn òun ni pé gbogbo ẹni wù tó bá mú òdodo tí bá ń tẹ ojú òdodo mọ́lẹ̀ kó máa retí ìyà tó ju ta láì mọ̀kan lọ. fúde eléyìí ẹni tá a bá ti mọ̀ lódodo ẹja máa lò ó kalẹ̀ pàdé ọlọ́run ọba dáadáa ìwọ tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ṣe kò ń gẹ́ ipò kò oríṣi olóore kan ṣe lọ́mọ wípé ànàhádà fọ́ọ̀mù mímọ́ ọlọ́run ṣàánú ẹni wàkàrà mùmínú

wọ́n ti gbèrò páwọn fẹ́ sọ̀rọ̀ ànábì nù wà mọ́ yùdì lúnà ká ilá àǹfọ̀sàn wà mọ́ yùdì lúnà ilá àǹfọ̀sàn ọlọ́ni wo lè sọ ẹni bọ́ọ̀dì nù àfẹ̀mí ara wọn náà ni wọ́n sọ ni ọba tó ń sọ ànábì tó kí ànábì tó báyìí kọlọ́ba kọ́ kí àwa náà gbogbo aṣọ nínú ọlọ́mọdé wọn ò rí wa sọnù láéláé ọlọ́mọ sáwa náà lásọ nínú kọlọ́kọ́ káàkùn ẹrúsìn rẹ̀ tó dá tó wà ní jẹ́nà pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ni wà mọ́ yàgò rúnà ká ní ìṣe wọn ò lè rí rí ànábì nílá ọba tó tó sọ ànẹ́bì tó kí ànẹ́bì lérúkọ yìí kọlọ́ba kó sànù ẹnì kọ̀ọ̀kan wa náà bákan náà kálọ̀ mà kọ́mọ lọ kọ́mọ bọ̀ lẹ́nu ẹnì wa ọ̀rọ̀ tí afáwọ̀ àgbà ní sọ òun náà ni Ali ibn Abi Talib radiyallahu anhu ó sọ pé laysa shi'ri man al-maqbulu banu anni ta ni ẹni ọ̀hún ó mà ṣe ká mọ̀ òun ní pé Ramadan lẹ gbà tán ta lẹni ti sáìn fún tó fún ní ìwé ẹ̀rí tó fún ní rìsọ́ọ̀tì pé ó pàṣẹ excellence ló mú a kò tẹ̀ gbà débẹ̀ yẹn very good ló mú abó tẹ̀ gbà good nìkan àbọ̀gbà pass ta ni nínú yín káwa máa kí wípé ó pé ríire táwa lẹni ọ̀hún tí wọn ò gbà fún ká máa wá kí pé òkú àdánù ọ̀fọ̀ ní kọlọ́ba kó wẹ̀ sàn eléyìí ó ní pé kọ́ máa lọ kọ́ máa bọ̀ lẹ́mìí wa bákan náà ọ̀rọ̀ àgbà fáànì sọ́ábà ńlá ni Ibn Mas'ud kọ́lọ́ba kọjọ kọba akẹ́ ó ní ayọ́ al-maqbul ìwọ tọ́lọ́ ti gbà fún wa ní àlẹ́ oríire kọ́ máa jẹ́ tiẹ̀ ìdùnnú kọ́ máa jẹ́ tiẹ̀ ayọ́ al-mardud jabara Allahu musibata ìwọ tọ́lọ́ wọn bọ̀ wá gbà fún kọ́lọ́ba kó kámù sí bá rẹ̀ kó fún ẹ òun ni pé àwọn sọ̀hábà yìí wọ́n ní kàkún sí kọ́lọ́ wọn gbàṣẹ́ iṣẹ́ tá a wá sọ yìí kò sí ìsọ̀tì ẹ̀ láyé níbàyìí sáàrí pé ńgbà tá a gba rọmọdọ́n kan lágbájá ńgbà tó gba rìsọ́ọ̀tì ẹ̀ ó ọba pàṣẹ mẹ́ làkàṣègbè ọba ẹsẹlẹsì mẹ́ lágbájá òun gba fẹ́rìgùdù mẹ́ kò sí yẹn ó dárí kí tó gba rìsọ́ọ̀tì níjọ́ tá a bá gba rìsọ́ọ̀tì náà kọ́lọ́mọdé kọ̀ọ̀kan ó fè é. pé ọ̀rọ̀ ọlọ́wọ́n ba òun yẹ ká máa tẹ̀lé ní gbogbo kọ́lọ́ba kọ́ba kẹ ó ní ẹ má ṣe máa wò wípé iṣẹ́ yìí kéré lápèjúwe iṣẹ́ tọ́lọ̀ ní ẹ ṣe iṣẹ́ kékeré ni má wò pé iṣẹ́ yìí kéré iṣẹ́ tá níbi ni kò ṣe iṣẹ́ yìí kéré ni má wò kékeré iṣẹ́ ẹ jẹ́ ká máa wo gbígbà àṣẹ ni ǹjọ́ lọ́wọ́n gbà lọ́wọ́ wa dẹ̀ má wò pé iṣẹ́ yìí tóbi òbí á ní ṣe ṣe

òun náà ni ali sọ pé ẹja máa fẹ̀mí tẹ bó lọ́lọ́run ṣe gbàṣẹ́ yìí lọ́wọ́ wa eléyìí ló ṣe pàtàkì ju ká máa wò ó pé bó o níṣẹ́ ìṣe mọ ǹjẹ́ ó tóbi àbó kéré tó tó kàn wá ni pé sọ́jọ́ ó ṣe dédé ní tìmẹ́nu kùránì ó ṣe dédé ní tánẹ́bí mu wá tá a ṣe ń torí tọ́lọ́run tọ́ọ̀pọ̀ lọ́lọ́run ó ṣe gbà á kódà àwọn sọ̀háàbà rìdíwánú láìlé àjùmáyìn wọ́n ní tí rọmọdán bá lọ àwọn máa ń bẹ lọ́wọ́ ọba fún six years six months wípé ọlọ́run rọmọdọ́nù tó kọjá gbà fún mi torí pé tọ́lọ́n bá gba rọmọdọ́nù yẹn fún yàn à èyàn ti ṣe rire tó bá gbẹ̀yọ̀ kan náà èyàn ti so rire wípé wọ́n máa bẹ̀ fún oṣù mẹ́fà oṣù márùn tó kù sí rọmọdọ́nù mi èdè oṣù mọ̀bẹ̀rẹ̀ kó tó ń sojú àwọn káwọn tún lè gbà káwọn tún lè ṣiṣẹ́ dáadáa mbẹ́ débi pé ń bẹ nínú hadith sahih akàá síwájú ká tó wọnú rọmọdọ́nù ká lè bá ṣiṣẹ́ dáadáa sí pé àwọn èèyàn méjì kan wọ́n wá bá nígbà Muhammad ní Medina ọ̀kan nínú wọn ó jẹ́ olùgbìyànjú dáadáa kóró jagun sílẹ̀ tọ́lọ́wọ́n bá ó ṣe gbogbo ẹ̀ èkejì òun ò lè ṣètò rárá bí ṣe lè wò lè mà èyí tó lè gbìyànjú jù òun lọ́kọ́ kú èyí tí lè gbìyànjú tó nǹkan òun lọ́dún kan lẹ́yìn rẹ̀ nígbà tó wá kú ọ̀kan náà sọ ábà rí lálára àwọn méjèèjì wípé ẹni tí ó kú kẹ́yìn ń ọwọ́ àlìjẹ́nà sí èyí tọ́pọ̀ kú tó lólùgbìyànjú pípé ó wá ń jọ òun lójú pé olùgbìyànjú yẹn lórí òun ní tàn mọ́ ikú òun yọkọ̀ wà àlìjẹ́nà kódà ń gbà tó tún wà àlìjẹ́nà tán tó tún òun tún jáde ó tún ó tún àwọn gbà tó fi lágbájọ òní wọn ni wọ́n ṣe ètí tó táìmù ẹ̀ ó wá jọ òun lójú pé ṣé bẹ́ẹ̀ ni kí gbìyànjú pọ̀ lọ́yẹ kọ́kọ́ wà àlìjẹ́nà àlejò àmọ́ àmọ́ sọ̀dọ̀ ó wá padà ń fún ẹ létí nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé nítorí ọlálàlà òdodo ni àmọ́ sẹ́ni yóò gba rọ̀mọ̀dọ́nà kan lẹ́yìn ìgbà tí lágbájá kú ni sékejì ẹ ti fayé sílẹ̀ tó wọn gba ni tó sùn rọ̀mọ̀dọ́nù ọba aláyé ni Allahu Akbar kó túmọ̀ sí pé rọ̀mọ̀dọ́nù kan tóun tún gbà wọn ó tẹ̀ sójú oríire fún un abiola ọba Allah subhanahu wa ta'ala ọba tó lò yẹ léríire fún yẹn kó lo gbogbo rọ̀mọ̀dọ́nù táwa náà ń gbà láyé àti ìbádọ́lá nínú tọ́lọ̀ ọmọ fi ń gbaṣẹ́ àwọn àmì tí ìbá ti tẹ́ tán ìbá ṣe lé ìfọ́lọ́ ọba ni nínú àwọn àmì tọ́lọ̀ ọmọ fi ń gbaṣẹ́ ẹ jẹ́ ká wò díẹ̀ nínú rẹ̀ ni pé àdàmú rojú yìí lọ bọ́ǹbì bá ọba tọ́ ẹ̀ lẹ́yìn ìgbà tá a ṣe wàhálà yìí tán ẹni tó fi sìgá lẹ̀ tí ò mú ẹni tó fi gbólẹ̀ tí ò mú ẹni tó fọtílẹ̀ tí ò mú ẹni tí ó fi fìnẹ́lẹ̀ tí ó ṣe ẹni tó fi rọ́lẹ̀ tí ó pa ẹni tó fi jìbìtì lẹ̀ tí ó lù ú ẹni tó fi ranù kan sí kejì lẹ̀ tí ó dé bẹ́ẹ̀ nítorí pé rọmọgbọ́n bẹ́ẹ̀ ta àpẹẹrẹ kọ́lọ̀ ń gba rọmọgbọ́n lọ́wọ́ rẹ̀ ádámù bàdà ní padà síbẹ̀ tó ti gba rọmọgbọ́n eléyìí òun làpẹẹrẹ ikú olúwa ó gba rọmọdọ́ọ̀nù yẹn lọ́wọ́ rẹ̀ ọ̀kan nú àwọn ẹni ìtíwájú wọ́n ń pè ní Yahya ibn Ma'ad rahimahullahu ta'ala ó ní man istaghfara bilisanihi wa qalbihi ala al-ma'siya maq'ud wa azmu an yarfa ila al-ma'siya ba'da ash-shahr wa ya'ud fasawmuhu alayhi mardud wàbáàbò lọ́kọ̀bù lòfin wájú yìí mọ̀sùdúd ó ní pé ó ní gbogbo ẹni yòówù tó bá tọrọ àforíjìn èyí ni pé rọmọdán bá láyé ó tọrọ àforíjìn ní ọlọ́run foríjìn mi ní ní ṣe bẹ́ẹ̀ máa gbogbo tí mo ti ṣe síwájú foríjìn mi ẹnu ẹ̀ ó fi tọrọ ẹ̀ ọkàn ẹ̀ ó fi tọrọ ẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ń tọ́ka sí orí eléyìí wọn ó forí ẹ̀ṣẹ̀ tó ti jẹ wọn ó fi jẹ wọn ó dàá dó pé ok a máa wòye sí ọ̀rọ̀ rẹ o à ń tàmọ kàn ó wọn dàá jòkó ìgbà tó ṣe ya ti gbọ́ tó bá lẹ́mìí ipò wọn padà síbi ẹ̀ṣẹ̀ yẹn bá àdà ṣáà lẹ́yìn ìgbà tí rọmọdún ti lọ ọwọ́ padà síbẹ̀ fàṣọ́mùhù àléyìí mọ̀dúùd wọ́n dáwọ̀ yẹn padà sí èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o ìyá àyàbọ̀ nù máa ọ̀kan náà àwọn ènìyàn síwájú àwẹ̀ tó ti gbà wọn ó ní wọ́n dàlú láyà bákan náà wà bá àbòlùkọ̀bù lè fi ìwádìí ìlú mọ̀sùlù wọ́n tilẹ̀kùn pé wọ́n bà mà wọ́n tó fẹ́ kọ́ lóun ó gbà wẹ̀ ọfẹ́ ìbádẹ́ èyí tó ti ṣe nù rọ̀mọ̀bọ́n a ní gbogbo pátipàti tó lọ ní orí ti plẹ̀ nínú rọ̀mọ̀bọ́n mọ́tò ẹ̀bẹ̀ má kí lọ́ọ́ bẹ́ẹ̀ fi ṣe nítorí ta ló fi sílẹ̀ ṣé torí tọ́lọ́wọ́ bá ní tó bá yọ pé torí tọ́lọ́wọ́ bá ní ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ń fẹ́ lọ́dọ̀ rẹ pé kó bá lọ kí sínú rọmọdọ́n ní ń fẹ́ yẹn nìkan tó ni o torí pé rọmọdọ́n rè jẹ́ sànsàn ọlọ́ọ̀bá ni ó tẹ̀sán iṣẹ́ tí yẹn bá ṣe ẹlẹ́ẹ̀kejì àpẹẹrẹ ti pé ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala lọ́wọ́ yẹn alìwájà wàlúkọ́ọ̀fù bìnnà ábẹ́mi kọ̀bú lìlànà ọlọ́ọ̀wù wípé àpẹẹrẹ lẹ́ẹ̀kejì ni pé téèyàn bá fẹ́ mọ̀ ẹ̀kọ́ lọ́wọ́ bá gba rọ̀mọ̀bọ́n lọ́wọ́ yẹn àbíjọ kankan nìyẹn ṣe ni ẹ̀mí yìí ò ní balẹ̀ sẹ́nupẹ́ ni àwọn kan máa ń balẹ̀ lẹ́nu wípé àwọn ò ní kírun máa ò ní gbàwẹ̀ mọ́ torí pé àwọn ti dépò má ṣe jọ̀sìn má ẹ̀mí àwọn kan balẹ̀ débi pé wọ́n sọ pé wòlíọ́ lọ́wọ́ bá làwọn ẹni tó yẹ pé èèyàn gbọ́dọ̀ dán wò ẹni tó lọ́n pé wòlíì tá a níbi pé wòlíì la mọ̀ ní wòlíì ẹni tí ọlọ́run ọba ti sọ pé wòlíì ni a gbọ́dọ̀ máàkì iṣẹ́ rẹ̀ fún ara wa àwọn kan bẹ láyé lé ní àwọn ṣe oṣèlú ṣégeṣége wọ́n ti máàkì iṣẹ́ ara wọn fúnra wọn wọ́n máàkì iṣẹ́ àwọn tó ń wo fúnra ara wọn wọ́n gba àwọn tó ń wo ní wòlíì ta ló sọ fẹ́ fún yín sólò wa ló ránṣẹ́ láti sán mọ̀ pé wòlíì ni lágbájá ǹjẹ́ gbogbo tó tẹ̀ rò kó ṣèyí tó fi ń rò pé wòlíì ni sólò ń fi rìsọ́ọ̀tì ẹ̀ hàn tí ìbájì fi hàn án mọ́ pé nìkan kan wòlíì sọ pé ń ta lérò onílápẹ́rẹ́ lágbájá ó súnmọ́ lọ́wọ́ mọ́ wa sọ pé ẹ̀yin ọ̀ni ọlọ́run báyìí ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀ gbọ́dọ̀ pẹ́ nìkan kan bẹ́ẹ̀ lẹ́yìn àwọn tó lọ ń pè bẹ́ẹ̀ táwọn ẹni pè bẹ́ẹ̀ ìdí eléyìí òun ni pé ẹ̀mí ò ní balẹ̀ o ẹ̀mẹ́jẹ̀ mi wọ́ balẹ̀ lórí tara wa ká máa fi gbìyànjú sí i kọ́mọ́ balẹ̀ lérí tẹlomiin àmì ah, ọlọ́ọ̀dì tánà àwọn yẹn ọmọ àjẹnú làwọn yẹn ìdẹ́jú kó láyé ọlọ́run kan sọ bẹ́ẹ̀ fún anẹ́bí kan sọ bẹ́ẹ̀ fún táwa ló ń wí mọ́ ìdí eléyìí ọlọ́ba Allah sanà sáré ó dé kó yé wa nígbà tí ìjọsìn tá à ń ṣe ìyá alákọ̀ọ́kọ́ tá a fẹ́ sí fọlọ́run ó ní wà man yashkur fa innama yashkuru li nafsi olúwalẹ́ni tó bá dúpẹ́ fóun o ó dúpẹ́ fẹ́mi ara rẹ̀ ni wà man kafara fa inna Allaha ghaniyyun hamid ẹni bá dẹ̀ sa ìmórè lólówó ní sinọ́ọ̀ ọlọ́run ọba ọba tó rọrọ̀ ni ọba tó gbogbo ayé ń dúpẹ́ fún ni ọba tó lẹ́tọ̀ọ́ sí ọpẹ́ ni ọlọ́ọ̀bà Allah ó ní gbogbo yín ya wèrè ẹ̀yà aláìmoore ọlọ́ọ̀ni rọrọ̀ kú ihe ọlọ́run ohun òyọ́nú sí ìṣe kèfèrí wàyìn tẹ́ṣkòrò ìyọ́rùbọ́ ọ̀hún lẹ́kùn tẹ́ bá lọ dúpẹ́ fọlọ́ ọlọ́run ni mo síbẹ̀ fún yín wípé ntọ́ yẹ kẹ́ ẹ ṣe náà nìyẹn ń bẹ nínú hadith táàfì abudar hadith tó gùn ni ẹja mú sọ pé yá ni mo pẹ̀yìn ènìyàn وإنسكم وجنكم كانوا على صعيد واحد فسألني كل واحد منهم مسألته فأعطيت كل واحد منهم مسألته ما نقص ذلك من ملك شيئا ọlọ́wà ní tí wáyé pé èèyàn nú yín ẹni àkọ́kọ́ yín àjẹnú nú yín ẹni àkọ́kọ́ yín ẹni gbẹ̀yìn nú yín èèyàn nú yín àjẹnú nú yín ẹ wá kóra jọ sí ààyè kan gbogbo yín wá ń béèrè pé èmi nídi ọmọ ọlọ́run sọmọ fún mi ọlọ́run sọ eléyìí ni ó nídi owó eléyìí kàtẹ́ kalẹ̀ kọ́ń kàtẹ́ kalẹ̀ ọlọ́run gbogbo yín ni ọmọ ènìyàn tí ń bẹ láyé lẹ́yìn èyí tó ti wá tẹ́lẹ̀ èyí tó tún wá àjẹnú èyí tó ti wá tẹ́lẹ̀ èyí tó tún wá èyí tí ń bẹ láyé lẹ́yìn ọlọ́run tó gbogbo yóò béèrè bùkátà yín kí ẹ máa wá sí gbogbo ẹ̀ fẹ́nìkọ̀kan fẹ́nìkọ̀kan títóbi fún ọlọ́run ọba òun ni pé ọlọ́run ọba gbáyé gan ju nìkan wá sọ pé òun níjọsìn kan òun fi ń nínú àwọn nǹkan sátún fi mọ àwọn ẹni ìsíwájú dáadáa tó dẹ̀ ká ló rìn lórí ìlànà wọn ẹ jẹ́ wo ṣe ń bẹ nínú Ahmed àti nusirami ni mo lọ́wọ́ Muhammad sallallahu nípa gbólóhùn ọlọ́run ọba tí ń bẹ nínú súrátùl mùmínùn ní aya sixty sí sixty one olùwà sọ pé alladhina yu'tuna ma ataw wa qulubuhum wajila annahum ila rabbihim raji'un wípé àwọn tó yẹ kó gbogbo ìjọsìn táwọn bá ń ṣe kí gbogbo wàhálà tí wọn bá ṣe láyé wípé wọn gbàwẹ̀ ni wọn dìde dúró lóru wọn ṣàdúrà ni wọ́n ka kuraani ni wọ́n sa kaaru ni gbogbo tí wọ́n ṣe wà kulubuhum wajila ẹ̀mí wọ́n tún máa ṣe ẹ̀rú tún máa bà wọ́n wípé annahum ila rabbihim raji'un àwọn tún padà gbọ́dọ̀ lọ́wọ́ bá ń jọ kan Allahu akbar kọlọba kó fi wá sínú wa ìyálàwà Aisha ọwọ́ lọ bí lóògbé àníbà Muhammad sallallahu alaihi wasallam ó ní àwùlẹ́ ìkẹ́ yashrabuna al-khamr wọ̀yẹ̀sùrùkún sáwọn eléyìí máa ń mu tí wọ́n máa ń jalè níbẹ̀ lẹ́gbàá kan tí wọ́n máa ń ṣe ìdìnnà ni tó fi di pé gbogbo tí wàhálà tí a bá tó ṣe ní ẹ̀sìn ẹ̀rú tó máa bà wọ́n ànábì nínú òmùlẹ̀bí náà yóò sọ lùún yasùnmú náà wọ́n yóò sọ lùún ó lè tó ní ó ní àwọn yẹn wọ́n máa ń gbáwẹ̀ Allahu Akbar òru àwẹ̀ tá a gbà sáyìn wọ́n máa ń gbà wọ́n sọ lóòní wọ́n èyí sọ àgbàwẹ̀ mọ́ kírun kọ́dà wọn tún kírun wákàtí márùn àwọn tún kí fìlà wọn ò tún máa lérí pé wọ́n ṣe ìjọsìn tara nìkan wọ́n yàtọ̀ tó jẹ́ fúùlù àníbi ni kódà tún máa ń ṣe sàárà wàhùn yẹ̀fọ̀ fún náà allah yuqbala aw allah tuqbala minhum gbogbo wàhálà tí wọ́n ṣe yóò tún máa bẹ̀rù pé abọ́lọ́hùn gbò ní gbà àníbi wa kàáyà 61 fún wípé ulaika yusarri'una ila al-khayrat ulaika yusarri'una ila al-khayrat wa hum laha sabiqun àwọn èyí tètè máa ń dé lọ síbi oore tí bá pé ó kírun ni wọ́n ètè débẹ̀ tí bá fẹ́ ṣe sàrà ni àwọn ni wọ́n gbà wájú tí bá fẹ́ ṣe olóore kan àwọn ni wọ́n kọ́ ṣe tí bá fẹ́ ṣe à títà ṣàwálì wá o àwọn ni wọ́n kọ́ gbà. iṣẹ́ olóore wà ń la àṣàdì fóònù wọ́n sálápá tètè débẹ̀ àwọn gan wọ́n tó síwájú mẹ́ kọ́lọ́ba kó fira sínú wọn tòun àti bẹ́ẹ̀ wà polówó ìwádìí la ẹ̀mí wọn balẹ̀ o wọ́n máa ń ní ẹ̀mí pé bó lọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala yóò ṣe gba kíní lọ́wọ́ àwọn ẹlẹ́ẹ̀kejì òun náà ni asọ̀fífẹ́ ilẹ̀ àmẹ́lì sọ́ọ̀lì àbádáha tí a bá ti ṣe olóore kan tán àpẹẹrẹ kọ́lọ́ wọn bá gba iṣẹ́ yẹn lọ́wọ́ wọn òun náà ni pé wọ́n tún máa ṣiṣẹ́ olóore míì lẹ́yìn iṣẹ́ olóore tí wọ́n ṣe yẹn òun náà ni pé àpẹẹrẹ kọ́lọ́ bá gba ìjọsìn lọ́wọ́ yàn ọlọ́ọ̀bù ó fi yàn ṣe déédéé ìjọsìn míì lẹ́yìn rẹ̀ èyí ó rí àwọn ìjọsìn yẹn máa ṣe láti máa ṣe dáadáa àpẹẹrẹ dáadáa náà ni pé iṣẹ́ dáadáa náà lèyàn máa fi tẹ̀lé orú àwọn nǹkan yẹn gẹ́gẹ́ ọ̀kan náà àwọn ènìyàn ṣáájú sọ pé fa ìnàlẹ̀ àṣànà tata kóòl òkè òkè wípé iṣẹ́ olóore máa ń fara wọn ni ọ̀kan náà àwọn ènìyàn ṣíwájú ó ní pé ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala tó bá fẹ́ ṣàánú ẹrú yọkẹ tẹrú bá ṣe dáadáa kan tó bá ṣe ẹ̀rí wà á là sọ fi hà lílà ó ṣe ń torí tọ́lọ́wọ́ bá anáwó yóò sàhùláwù báyàbẹ́n ilà àsànẹ́tì ní okòrò ọlọ́run ó sì lẹ́kùn dáadáa ní yóò rí dáadáa ní ṣe ní rọrùn lìyẹ̀zádàhù mínú kúrbẹ̀n kọ́lọ́ọ̀bà tún lè bá fún nípò tó tún ga fún délé òun láti rí pé àpẹẹrẹ pé èèyàn ọlọ́run gba rọ̀mọ̀bọ́nù lọ́wọ́ yàn èèyàn mọ̀ rí iṣẹ́ dáadáa fi tẹ̀lé ẹni tí ń kírun nínú rọmọgọ́ọ̀nù yóò máa kírun yẹn lọ ẹni tí ń ṣe ń ṣe ẹ̀sọ́ nínú rọmọgọ́ọ̀nù yóò máa ṣe sọ́dákọ̀ lẹ́yìn rọmọgọ́ọ̀nù ẹni tí ń ka kuran nínú rọmọgọ́ọ̀nù yóò máa ka kuran lẹ́yìn rọmọgọ́ọ̀nù ẹni tí ń gbà lẹ́yìn rọmọgọ́ọ̀nù yóò gba títà tó ṣàwáì sanibia Muhammad sallallahu alayhi wa sallam ọsọ nínú ẹgbàá ní bẹnu sọ muslim nínú hadith afawa abayub nítorí bẹnu sọ muslim náà ní bẹnu tíra mi ó ní àníbi ní mọ̀nsọ́ ọmọ Ramadan ẹni bá gba Ramadan tó máa àgbà wò sí tẹ́mìnà Shawwal káànà kàfíyẹ́ mọ̀tìdẹ́hà títí tí yẹn bá gba àwẹ̀ mẹ́fà lẹ́yìn Ramadan dàtí ó gba Ramadan tán lẹ́yìn ìgbà tó gba Ramadan tán ó wá fi àwẹ̀ mẹ́fà tẹ̀lé Ramadan rẹ̀ yóò dàbí ìgbà tó fi ọdún kan gbà wẹ̀ ní ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ti sọ ní Kùránì ibi tí yẹn bá ṣe dáadáa kan òun fi ṣe ẹ̀sán eh, lọ́kọ mẹ́wàá nínú ọdún kan alóṣù méjìlá tí yẹn bá agbára ọmọdọ́nù oṣù kan ọlọ́run bẹ́ẹ̀ fi san ẹ̀sán oṣù mẹ́wàá nínú ọdún kòkó oṣù méjì lànàbí sọ pé oṣù tó máa tẹ̀lé rọmọgọ́nù yìí o a ti bẹ̀rẹ̀ láti ìjọ ọdún ìjọ túnṣe onílọ́jọ́ kẹrin. ọwọ́ alẹ́ tó bá fi àwẹ̀ mẹ́fà tẹ̀lé nínú oṣù yìí o gbígbà tó fọdún kan gbàwẹ̀ ni torí pé nínú oṣù yìí náà ọlọ́run bó fi àwẹ̀ mẹ́fà yẹn tẹ̀ san oṣù méjì èyí tó kù fún délé yìí ẹ jẹ́ ká gbìyànjú láàkáwá náà mú àwẹ̀ mẹ́fà yẹn wá pẹ̀lú ẹ̀kọ́ rẹ̀ ó lè gbá tẹ̀léra wọn ó lè gbá níjọ́ kan kó tún gbà níjọ́ mi kọ́mọ́ tẹ̀léra wọn ànígbà Muhammad sallallahu alaihi wasallam ó máa wẹ̀ tọ́sídẹ̀ wá fún wa ó lè mọ́gbà rẹ tọ́sídẹ̀ lọ ó lè gba owó tọ́sídẹ̀ nílé ó lè gba mọ́ndé rẹ̀ ó lè bá tẹ̀lé ra ó lè gba lẹ́yọ kọ̀ọ̀kan ó lè bá ń jọ tọ́sídẹ̀ ó lè bá ń jọ mọ́ndé lẹ́yìn náà àníbi sọ pé kí o mọ̀ gbà mẹ́ta mẹ́ta láàrin oṣù nígbà tí ẹ gbogbo ọjọ́ ayé ìgbà rẹ̀ ni tí bá ń rí ṣe káwọn oṣù yíyan pé àkọ́ ah, àbájọ ọjọ́ mẹ́ta ni kọ́mọ́tẹ̀lé ra wọn gẹ́ nínú oṣù mi ká tọ́sídé mọ́ndé ká máa fi kọ́ra ọlá ń bẹ fẹ́ni tó bá ti gbà ká mọ̀ ìfẹ́ni tó bá gbà nu ṣàwádìí kò lè mọ́ ní ètò jù lọ́rọ̀ àwọn afáàjà tó bá gbà nu ṣàwádìí ó ti gbà mí gbogbo àmì kódà nínú àwọn afáàjà sọ tó bá wò kó òun ò lè gbàjú mẹ́fà lọ kọ́kọ́ gba mẹ́fà sí sáfù mẹ́ta wá jìnnà kó dẹ̀ gba àjọ̀hún bọ̀dí tó dáa jù ní kó kọ́kọ́ gba ìtọ́ jẹ kó wá gba mẹ́fà nínú oṣù yìí eléyìí ọlọ́run bàbá fún ata ló fi tẹ̀sán fún un èyí ló dáa jù àwọn tí máa rí kókò lè gbàjú mẹ́fà lọ ó dẹ̀ rí kó òun lè gba ìtọ́jẹnu Ramadan ní oṣù míì kó gba mẹ́fà nínú eléyìí fún nẹ́fìlà àti èyí tá a níbi sọ pé títà nínú ṣàwáì ọwọ́ lọ gba eléyìí ni ìjọsìn mùsùlùmí tọ́lọ̀ torí ẹ̀dá wa lélẹ̀ ẹ jẹ́ kí a mójútó bákan náà ká má ṣe ká má ṣe mutumutu pẹ̀lú tá a ṣe ká má jọra wa lójú istisgar istisgor alaamel wa adamul ujub ká kéré iṣẹ́ tá a ṣe máa ń wo kó tóbi dáa ẹ̀sán mẹ́wàá mẹ́wàá fara púpọ̀ kan mo ka kùránì yé báyìí mo yé báyìí bó o lè yí tó ń bọ̀ wá bó o ló ṣe ṣe jù báyìí lọ bó o lọ́lọ́run ó ṣe gbà lọ́wọ́ rẹ àwọn tó kàn wọ́n mùsùlùmí nì má jọra rẹ lójú pẹ̀lú àwọn iṣẹ́ tó ṣe à ń bẹ ọlọ́run bá Allah subhanahu wa kó gbà níjọ tẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa. alhamdulillah wa salatu wa salam ala rasulillah mabad. فإن شهر رمضان مدرسة لإصلاح النفس وترويضها على طاعة لما بعد رمضان من قيام والصيام وقراءة القرآن فحاول يا عباد الله حاول يا عبد الله أن تستفيد من رمضان من مدرسة رمضان أن تختم القرآن في كل شهر مرة على الأقل وحاول أن تستفيد من من مدرسة القرآن من مدرسة رمضان أن تضع أن تضع قيام الليل ولو بعد العشاء قبل النوم ها آه. نسأل تبارك وتعالى أن يوفقنا وأن يوفق الجميع lẹ́yìn ìdúpẹ́ fún ọlọ́run bá sọ̀rọ̀ pé ìjọba àríwá Muhammad sallallahu alaihi wasallam kálọ̀ mà wípé Ramadan ó jẹ́ ilé ẹ̀kọ́ kan fún ìṣàtúnṣe ẹ̀mí ìkọ́ ẹ̀mí lérí máa ṣèjọsìn ọlọ́run ọba ẹ̀rí pé nígbà táwa náà ń gbá Ramadan àwa náà máa fíìlì ìlékún ìbẹ̀rù ọlọ́run ọba ìlékún ìfarabalẹ̀ orí ọlọ́run ọba lélẹ́yìí tí máa ń ṣe fún ẹrú rẹ̀ nínú àwọn tá a kọ́nu Ramadan à ń gbàwẹ̀ ńbẹ̀ ẹni ọlọ́run fún láti ka quran ń ka quran ńbẹ̀ à ń dídíje dúró lóru à ń ti kìyàmù lé ẹ̀mẹ́jà sílé ilẹ̀ ẹja rí pé ààrẹ kọ̀ọ̀kan nu rọ̀mọ̀bọ́n a kọ́ akọ́nu nípa pé a lè ka káwọn ọlọ́run máa kan oṣù kan tó lọ à ń mọ mú kúránì lọ síta nígbà tó bá ń lọ bí iṣẹ́ rẹ̀ ìgbà tó bá ti ráyè ìgbà tó bá wà ló bá wà nílé ẹ máa ka kúránì máa gbìyànjú láti kọ́ ká gbìyànjú ká sapá ipa ń kọ́ àríbi kọ́ àríbi mú jáde nínú Ramadan nípa pé àwa náà lórí ti ṣe kìyàmù lẹ́yìn lẹ́yìn Ramadan wọ́n bá jọ pé ìṣá iná la fi sí gẹ́gẹ́ bí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí wọ́n ń ká sámú nígbà tí wọ́n bá ti ìṣá ìtàn àbáwọn mìíràn jẹ́ ń kí sámú ní tàrọ́wẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá kí ìṣá ìtàn wọ́n á gbé ìṣá iná láti máa fi sí lẹ́yìn Ramadan náà ni ẹja máa kí lọ torí pé ìrun òru bẹ̀rẹ̀ láti after ìṣá yìí bákan náà ẹ jẹ́ ká gbìyànjú nípa pé Allah tada àṣìyàn ipò tẹ̀ ní fi àwẹ́lẹ̀ ìgbà tí Ramadan lọ́dún kò bá jọ pé àwẹ̀ mẹ́ta láàrin oṣù ni lẹ́yìn ìgbà tó bá gba sísá tún náà ṣàwálì tán àtà máa gbà á ọba yọ pé monday thursday òun la rí gbà ẹja máa gbà á bákan náà tún gbìyànjú ipa rímú nínú oṣù rọmọdọ́ọ̀nù yìí ìgbọ́nsẹ̀ sọ́dápọ̀ fáwọn tí wọ́n ní bùkátà àwọn aláìní ni máa ṣe sọ́dápọ̀ fún wọn nínú àwọn dáadáa lọ́wọ́ ẹ jẹ́ ká máa ṣe tá a tún máa fi rán lọ́wọ́ eléyìí nínú àwọn dada lọ́wà ẹgbẹ́jà sílẹ̀ nígbà tí lọ tán ẹjá máa dún ní mọ́ ìmọ̀ ṣe dùhà àwọn pè irun kan níwọ̀n dùhà irun kan ní súnánù rọwátì ẹjá máa yàn án súnánù yẹ ìyálẹ̀ a máa yàn ní àwùwàbí irun àwọn ẹni dáadáa àwọn tí wọ́n ronú pé ọlọ́run bákan náà nígbà tá a bá kí yẹn tán àti ká tó kí yẹn àwọn tá a máa yàn ẹ̀mẹ́jà sílẹ̀ lẹ́yìn bákan náà ẹja tó ní máa kárù sọ̀bá wà lùmọ̀sá àti tíwájú ká tó sùn ẹ jẹ́ ká gbìyànjú ká kọ́ nínú rọmọdọ́ọ̀nì tẹ̀síọ́rọ́tù dùá lẹ́yìn rọmọdọ́ọ̀nì ká máa sọ̀pọ̀lọpọ̀ àdúrà ká máa jí rẹ̀bẹ̀ lọ síwájú ọlọ́run ọba torí pé àwọn ìjọsìn yìí ìtẹ̀lé tọlọ́run ọba yìí ó dáa kí wọ́n máa ṣe pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba ẹni tọ́lọ́run bá ní í ṣe òun ló máa rí àwọn adùn nǹkan yìí ká lọ mọ̀ ní pé kádẹ̀ máa rántí pé ọlọ́run ti pèsè àwọn ẹ̀san dáadáa kalẹ̀ fáwọn tí ń ṣe tọ́lọ́run ọba ọlọ́run ni wàsáàrí òyìn ìlànà fúrọ̀ tèmi rọ́bì kan ajá nẹta ọdún àtàmàwà tọ́lá ọ̀ ẹ̀já tilẹ̀ mùtàkìn ọlọ́run ni ẹ máa sáré lọ sí ibi pé kẹ máa ronú tó àdá lọ́sọ́dọ̀ ọlọ́run bá kẹ máa ṣe dáadáa o mo ti pèsè àjẹ́nà kalẹ̀ àrùbọ̀ àtàmàwà tọ́lá ẹ̀bú rẹ̀ báyìí ẹ̀bú lásán nìyẹn o dèdè sáìtì bóun ní o ti wá gùn tó fún di eléyìí nǹkan tó gbá yìí ní àjẹnà àbẹ ọlọ́ba Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́ ṣe ní èèwọ̀ wa àwọn ọ̀rọ̀ tó pọ̀ ọlọ́ba Allah subhanahu wa ta'ala sọ láti lè fi gbé wá ló ń gbẹ pípé orí ń bẹ lẹ́yìn wàhálà tá a bá ṣe yìí ọlọ́ni masalu jannati lẹ́nu wíyídà mọ̀tàkùn ọlọ́ni àpèjúwe àjẹ́nà tá a ti sàdéhùn fáwọn olùbẹ̀rù ọlọ́run tẹ́jẹ̀ ní sáà tí a dànù ha تلك عقبة الذين اتقوا وعقبة الكافرين النار ọlọ́ọ̀bà allah subhanahu wa ta'ala ọlọ́pẹ̀júwe àjẹ́nà ta àtàdéhùn fáwọn olùbẹ̀rọ ọlọ́run akérèmọdò ń sàn lábẹ́rẹ̀ àwọn akérèmọdò tó kún tún sàlàyé rẹ̀ nínú sọ́ọ̀tù muhammad iye rẹ̀ àti irú ọ̀kọ̀ọ̀kan àti ẹwà kọ̀ọ̀kan ọ wá ní èso rẹ̀ o dá in yọmọ lọgbẹ́rẹ́ kò sí pé ó ní táìm ẹ̀ẹ́n àti ní sísìn rẹ̀ kò tẹ́lẹ̀ bákan náà bòjí rẹ̀ òòrùn ní mú wọn bẹ́ẹ̀ ló tútù ní mú wọn ọlọ́run láti bọ̀ táwọn tó bẹ̀rù ọlọ́run ní ẹ̀ láti bọ̀ táwọn ogbó kèfèrí tó lóhùn ní gbòhùn nígbà náà iná ni ọlọ́ba kó sẹ́ni kọ̀ọ̀kan wá mẹ́ اللهم انا نسالك من الخير كله اجله واجله ما علمنا منه وما نعلم اللهم انا نسالك الجنه وما قرب اليها من قول او عمل اللهم انا نسالك الجنه وما قرب اليها من قول او عمل اللهم انا نعوذ بك من النار وما قرب اليها من قول او عمل أن تجعل كل قضيق لك لنا قد رشدا أن تجعل كل قضيق لك لنا خيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أقم الصلاة عباد الله